tá a bá wo ìbẹ̀rẹ̀ bàbá Ọ̀ṣọ́fà kì í ṣe sẹ̀lẹ́ ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò ó ti ń lọ síjọ àbáláyé gbogbo wa la mọ̀ pé wọ́n ń wọ bàtà so ó dájú wípé bàbá ń wọ bàtà ni hmm. so pé ọ̀rọ̀ ẹsẹ̀ tóbi kò sí size ìyẹn ti kúrò ńbẹ̀ òfin tó wá ṣẹlẹ̀ nígbà yẹn láyé Mósè lórí òkè nígbà tó bá Ọlọ́run pàdé tí pápá ń jó tí òun sì jáde sí wípé bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ ibi tí ìwọ wà ń ní ilẹ̀ mímọ́ ni òfin yẹn wá bà lé wa wípé láti ìgbà tá a bá ti fi aṣọ yìí sọ́rùn tí wọ́n bá ti yà á sí mímọ́ tó o bá ti wọ aṣọ yìí o ti wọ aṣọ mímọ́ o ń láti wọ sálúbàtà sí mọ́ tó o bá ti wà nínú aṣọ yìí a kì í gbobìnrin lọ́wọ́ kó bá jọ mọ́ ọjọ́ a kì í dì mọ́ra wa a máa ń bu ọlá wípé aṣọ ọ̀wọ̀ tí wọ́n pè é fún wa aṣọ mímọ́ gbogbo ń bá yẹn ni wọ́n kà lófin tí ò gbúdọ̀ ṣẹlẹ̀. èmi ni assistant venerable superior olúwa káyọ̀dé olúwa gbẹ̀sán ti ìjọ celestial church of christ comforter cathedral ti prophet g tó wà ní ìbẹ̀rẹ̀kòdó lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tí a fẹ́ kí ẹ làyé àwọn èèyàn òun ni wípé nǹkan tí wọ́n ti sọ fún wa ni pé ẹni tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Celestial Church of Christ pa Samuel Obilewu Joseph tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàbá Ọ̀ṣọ́fà wọ́n ní wípé bàbá kì í wọ bàtà tó jẹ̀jẹ̀ wípé àwọn kan ń sọ ní ìròrí tí wọ́n bóyá bí wọ́n ṣe gbọ́ ni wípé ẹ̀ ń torí pé bàbá ò rí sáìzì ẹsẹ̀ bàtà wọn ni tó dẹ̀ jẹ́ wípé nígbà tí bàbá ń ṣayé nígbà míì nígbà yẹn gan ẹlòmíì gan wọn ì tí ì bí tó dẹ̀ yẹ pé ìròyìn àti àrọ́bá bí àwọn Yorùbá ṣe máa sọ pé bọ́mọdé ò bá tàn ó máa bá àrọ́bá àmọ́ àwọn ọmọdé ìsìn àti wá ṣe àrọ́bá yẹn àti ṣì gbọ́ ó ti wá jẹ́ kí a máa rorí nǹkan torí àwọn èèyàn Ọlọ́run bẹ́ẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí ò da àbí sọ nǹkan tí ò da fi ṣàpèjúwe wọn nítorí ẹ̀ ni a ṣe wá kí ẹ bá wa la òye sí ìdí tí bàbá ò ṣe kí ń wọ bàtà. ẹ ṣe gan-an ló tu ìbéèrè tó dára Ọlọ́run á dẹ̀ fi ọgbọ́n ìmọ̀ àti òye á fi jogún fún wa. gẹ́gẹ́ bí ọmọdé náà torí mi náà nínú ìjọ mímọ́ ọmọdé náà ni mo ṣe lè pera mi hmm. torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbà wà níwájú tí mi ò lè káyé tí wọ́n sì ní òye ohun gbogbo wọ̀nyí ṣùgbọ́n lábẹ́ orí ọ̀fẹ́ máa bá ìkan ìkejì pàdé tí àwa náà ní orí ọ̀fẹ́ láti máa sọ àwọn irú béèrè yìí sí tí wọ́n sì ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí òye ẹ̀kọ́ tí wọ́n kọ́ àwa náà wọ́n jẹ́ kó fi yé wa wípé tá a bá wo ìbẹ̀rẹ̀ bàbá Ọ̀ṣọ́fà kì í ṣe sẹ̀lẹ́ ló ti bẹ̀rẹ̀ ìrìn àjò ó ti ń lọ sí ìjọ àbáláyé ìjọ àbáláyé tá a dẹ̀ ń sọ yìí àwọn bíi Methodist Anglican gbogbo ẹ̀ gbogbo wa la mọ̀ pé wọ́n ń wọ bàtà so ó dájú wípé bàbá ń wọ bàtà ni. Hmm. so pé ọ̀rọ̀ ẹsẹ̀ tóbi kò sí size ìyẹn ti kúrò ńbẹ̀ so ṣùgbọ́n ìrìn àjò ló gbé bàbá lọ ìrìn àjò hmm. ìrìn àjò láti tún ìrìn àjò èèyàn tá a gbé ìjọ mímọ́ lé lọ́wọ́ ìgbà tá a gbélé lọ́wọ́ náà kì í ṣe lójú ẹsẹ̀ náà ló bọ́ bàtà sọnù hmm. ó gba ìtọ́ni láti inú agijù jáde pẹ̀lú ìmúra torí pé tagitagi ni bàbá ó ń lọ ra gẹdú ni ṣùgbọ́n ní ibẹ̀ ló ti ṣàbá pàdé ó dẹ̀ dájú wípé ẹni ń lọ ra gẹdú ò lè fẹsẹ̀ rìn láì wọ bàtà lọ sóko igi so dájúdájú bàtà wà lẹ́sẹ̀ rẹ̀ títí tó fi gba ìtọ́sọ́nà títí tó fi padà dé ṣùgbọ́n bí ìrìn àjò ṣe ń lọ ìjọ ẹ̀mí mímọ́ la gbélé bàbá lọ́wọ́ ó tú àgbọn kan ẹ̀mí mímọ́ sọ̀kalẹ̀ wá ó bẹ̀rẹ̀ látòrí ìgbà tí wọ́n ń ṣe àpèjúwe aṣọ gẹ́gẹ́ bí òye tí wọ́n fi yé wa ìgbà tí àpèjúwe aṣọ tá ó máa wọ̀ tó bẹ̀rẹ̀ sí jẹ jáde wá tí wọ́n sọ aṣọ tí wòlíì ó máa wọ̀ igun mẹ́rin tí wọ́n ń wọ̀ yẹn àti rogodo ọrùn tí àwọn ọkùnrin ń wọ̀ àti oní ìfúnpá báyìí tá a mọ̀ sí leader tí wọ́n ń ṣe àpèjúwe àwọn aṣọ yìí ní ẹ̀mí mímọ́ ti fi ń yé wọn wípé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lu aṣọ yìí aṣọ mímọ́ ni èyí tó mú wa di wípé tó o bá gbé aṣọ yẹn fún télọ̀ tí télọ̀ bá ràn tọ́ télọ̀ tó ràn lè má ó lè wà ní àyè mọ́ ó lè ti bóbìnrin sùn ìyẹn ò di lọ́wọ́ kó má ránṣọ ó lè jẹ́ obìnrin tó ń ṣe nǹkan oṣù ìyẹn ò di lọ́wọ́ kó má ràn ṣùgbọ́n wọ́n fi sínú ìlànà fún wa láti bẹ̀rẹ̀ bó tiẹ̀ jẹ́ lónìí àwọn kan ti ń yẹ ẹ́ ṣùgbọ́n èmi bí èèyàn kan ò yẹ ẹ́ ohun tí wọ́n sọ fún wa ni wípé bó o bá ránṣẹ́ yẹn tán wà á mú wá sílé ọlọ́run ó ra ìmọ́lẹ̀ kan wọ́n ó yà á sí mímọ́ yóò di aṣọ mímọ́ òfin tí wàá ṣẹlẹ̀ nígbà yẹn láyé Mósè lórí òkè nígbà tó bá ọlọ́run pàdé tí pápá ń jó tí òun sì jáde sí wípé bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ ibi tí ìwọ wà ń ní ilẹ̀ mímọ́ ni òfin yẹn wá bà lé wa wípé láti ìgbà tá a bá ti fi aṣọ yìí sọ́rùn tí wọ́n bá ti yà á sí mímọ́ tó o bá ti wọ aṣọ yìí o ti wọ aṣọ mímọ́ òun láti wọ sálúbàtà sí mọ́ màá tún wá fún wa lóye síwájú sí i ìyẹn tún jẹ́ ohun ìkíní ìkejì tí mo tún fẹ́ kọ́ ẹ mọ̀ ni wípé gbẹ̀nìyàn bá wọ sálúbàtà ṣẹ̀ṣẹ̀ bó o fẹsẹ̀ tẹ ìgbẹ́ tá a mọ̀ sí ẹ̀gbin o ò lè mọ̀ pẹ̀lú sálúbàtà ẹ̀ o máa gbé wọ inú ilé mímọ́ ọlọ́run wa ó ti da ẹ̀gbin mọ́ inú ilé olúwa nìyẹn bẹ́ẹ̀ ni sálúbàtà náà là ń wọ̀ lọlé yàgbẹ́. lọ síbi gbogbo ìgbẹ́ ìgbẹ́ ẹdìyẹ ìgbẹ́ ẹran ìgbẹ́ gbogbo rẹ̀ ó ń wà lójú títì ó lè fẹsẹ̀ kó ìtò bá wọn ṣùgbọ́n tá a bá padà sí ìpìlẹ̀ ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé òfin yẹn wá a máa ń gbé omi sí ẹnu ọ̀nà àbáwọlé nígun méjèèjì nígbà yẹn àwa náà máa ń fọsẹ̀ bí àwọn mùsùlùmí ṣe máa ń fọsẹ̀ kì í ṣe bọ́ yẹn ṣe é ní ẹ̀mẹ́ta ṣùgbọ́n àwa náà máa ń fọ ẹsẹ̀ wa kí àtẹlẹ ẹsẹ̀ wa kó lè jẹ́ mímọ́ torí wọ́n ti pàṣẹ fún wa wípé tá a bá wọṣọ yìí àlẹ́tọ̀ àti wọ sálúbàtà sí mọ́ torí pé a ti wà ní mímọ́ gẹ́gẹ́ bí òfin yẹn so tá a bá tún délé ọlọ́run ká a lè jẹ́ kí mímọ́ yẹn gún a máa ń fọ ẹsẹ̀ wa láti lè wọlé wa so kì í ṣe pé bàbá ẹsẹ̀ tóbi àbí kò rí bàtà ṣùgbọ́n ẹ̀mí mímọ́ pa á láṣẹ wípé tá a bá ti wọ aṣọ yìí àti wà ní mímọ́ ohun bíi sálúbàtà tá a kọ̀ fún Mósè lórí òkè ó ti dohun ìkọ̀ fún àwa náà láti fi ṣẹ̀ṣẹ̀ bó ṣe yé mi. Ah, ẹ ṣe é dáre wa nínú àlàyé ọ̀rọ̀ wọn mo rí àwọn ọgbọ́n tó gbọ̀ gan-an mo rí kọ́ níbẹ̀ nítorí wípé ẹ̀gbin ní bàtà kò síbi tá a lè wọ́ lọ àwọ̀ lọ lé yàgbẹ́ àwọ̀ lọ gbá àwọ̀ làwọ̀ ó dẹ̀ lè ti ní ẹ̀gbin lára ó dẹ̀ jẹ́ kó yé wa wípé ìjọ tí àwọn gbé dání àbí ìjọ tí bàbá gbé kalẹ̀ ìjọ mímọ́ ni nítorí wípé wọn ò kàn jí láàárọ̀ ọjọ́ kan kí wọ́n sọ wípé à mo fẹ́ dàjọ́ lẹ̀ wọ́n ní ẹ̀mí mímọ́ òun ni ó bá wọn sọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tó bá ti jẹ́ mímọ́ ọlọ́run ọba lónìí èyí ni ó fa ìdí ẹ̀ àti ìtumọ̀ ẹ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń gbèrò rí kiri àbí tẹ́ ń gbèrò rí lọ sọ́tún tẹ́ ń gbé lọ sósì pé ẹ bóyá ẹsẹ̀ bàbá tóbi ni ẹ bóyá bàbá ò rí ṣàìsí bàtà wọn ni wọ́n ní rárá o kò ń ṣe bẹ́ẹ̀ o nítorí wípé gbogbo ìgbàkígbà tá a bá ti wọ aṣọ mímọ́ yìí tí a mọ̀ sí sùtánà wọ́n ní a ti wà ní mímọ́ ẹ mo wá fẹ́ béèrè àwọn ìbéèrè kan ẹ ohun tí mo fẹ́ béèrè ni wípé ṣé ó ní nǹkan míì àbí pé ó kan dandan tí mi bá ti ní aṣọ mímọ́ yìí mi ò lè ṣèjọ celestial ni àbí tó bá yẹ pé bóyá ẹ mi mi nágbára láti wọ aṣọ mímọ́ ṣé mo lè lo aṣọ lé tí bá dẹ̀ ti ń wọ aṣọ lé yẹn bọ̀ láti lé ṣé tìyàn tún lè fi ẹsẹ̀ rìn dé church. ẹ tó bá tí ènìyàn bá ń bọ̀ nínú ìjọ mímọ́ a kì í pàṣẹ wípé bó o ṣe dé lọ́ra sálà bẹ̀rẹ̀ ọ̀fẹ́ a máa ń fẹ́ kí àyè wà kó o fojú ara rí nǹkan tó ń bọ̀ wá ṣe so a máa ń fúnni ní orí ọ̀fẹ́ ìgbà mìíràn ìjọ mìíràn lè ní oṣù mẹ́ta ìjọ mìíràn lè ní oṣù mẹ́fà ìjọ mìíràn lè fún ọlọ́dún kan kó o rí àrídájú nínú ara wípé ọlọ́run ni wọ́n ń sìn lótìtọ́ èyí tó túmọ̀ sí wípé olóore ọ̀fẹ́ àti wọ bàtà ẹ pẹ̀lú aṣọ ilé ẹ tó o bá ti ń bọ̀ tó o bá ti di ẹnu ọ̀nà àbáwọlé gẹ́gẹ́ bí a ṣe sọ wípé ọgbà yẹn ti jẹ́ ọgbà mímọ́ ó bọ́ bàtà ẹ wọ́n fi bí ìtọ́jú bàtà wọ́n máa fi hàn ẹ́ wà kó bàtà ẹ síbẹ̀ wà wọlé ìjọsìn pẹ̀lú aṣọ ara ẹ àwọn ìjọ mìíràn wọn kì í gbà kí aláṣọ ara nítorí ìgbà mìíràn bí mo ṣe sọ alẹ́ ti fàṣọ yẹn ṣohun ẹ̀gbìn ìlànà wa ń ṣẹlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé láyé ìsìn yìí àtọwọ́dá ìlànà ti wà ń bẹ̀ tó o bá ti wà nínú aṣọ yìí a kì í gbobìnrin lọ́wọ́ kó bá jọ mọ ọjọ́ a kì í dì wa a máa ń bu ọlá wípé aṣọ ọ̀wọ̀ tí wọ́n pè é fún wa aṣọ mímọ́ gbogbo ń bá yẹn ni wọ́n kà lófin tí ò gbúdọ̀ ṣẹlẹ̀ ìwọ tó o sì wọṣọ ara ó dájú wípé wà á pàdé ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́bìnrin tó pàdé ó lè má ṣe nǹkan oṣù tí ò fi ní lórí ọ̀fẹ́ àti wọlé wa àwọn míì àwa kọ́ àyè sí ìta ìjọ wọn á tú àga sílẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ aláṣọ ara iye oṣù tó bá wù ẹ́ títí tí ó fi wá látọ̀kan ẹ àbí tó fi rí orí ọ̀fẹ́ torí ń gbà mìíràn olùṣọ́ àgùntàn máa ń ní àwọn èèyàn nínú ìjọ tó ní owó lọ́wọ́ tí a lè bẹ̀ wípé ẹ raṣọ fún àwọn ẹni yìí tí ayé ẹ bá yọ títí tó fi lórí ọ̀fẹ́ irú ẹ̀ wàá máa bá wọn jókòó síbẹ̀ nǹkan tó ń ṣe nínú ilé nìwọ náà ó máa ṣe ń ta kò sóhun tó yàtọ̀ kò sí àṣírí mi ṣùgbọ́n fún aláṣọ ara ní orí ọ̀fẹ́ láti wọ bàtà títí dé ẹnu ọ̀nà ìjọ ó sì jẹ́ ni tá a bá tẹ̀lé ìlànà gangan àwọn ìlànà tẹ́mi máa ń tẹ̀lé nìyẹn torí pé inú ẹ̀ ni mo fi máa ń ṣògo àgbékalẹ̀ ìjọ mímọ́ sọ wípé tí ọmọ ìjọ bá ń ṣe nǹkan oṣù a kà á fún wa wọ́n ṣe máa ń ṣe obìnrin mìíràn máa ń lo ọjọ́ mẹ́ta láti fi ṣe nǹkan oṣù wọn á ní kó fi ọjọ́ mẹ́rin kùn tó tó wá sílé olúwa ẹlòmíín máa ń fi ọjọ́ mẹ́rin ṣe wọn á ní kó tó fi ọjọ́ mẹ́rin kùn tó tó wá sí náà ó jẹ́ ọjọ́ mẹ́jọ tìbí jẹ́ méje ṣe mm, tó tó wá sílé olúwa òfin wa gẹ́gẹ́ bí ìjọ mímọ́ sọ wípé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kò lẹ́tọ̀ọ́ sáyé ká ilé ọlọ́run gbogbo nǹkan yòówù irú àdúrà yòówù kó gbà ó lórí ọ̀fẹ́ àti gbà á nínú ilé ìyàwó olùṣọ́ àgùntàn kan tó bá ṣe wà ní nǹkan oṣù tó jẹ́ àyíká ni wọ́n máa ń gbé wọ́n máa ń pa aláṣẹ fún wa nígbà mìíràn tá a bá lọ́mọ ọjọ́ tó jẹ́ oyè onílé yàrá mẹ́rin márùn-ún bíi flat tí àjọṣe olùṣọ́ àti wọ́n jẹ́ ìrẹ́pọ̀ ìyàwó olùṣọ́ máa dìde nígbà mìíràn á lọ jókòó sílé àwọn yẹn títí àkókò ìyàsímí mọ́ òfin tó a kì í gbà á ṣùgbọ́n nísìnyìí wọ́n ti yí gbogbo ẹ̀ padà ìlànà tí bàbá gbé kalẹ̀ ni wípé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kò lẹ́tọ̀ọ́ sí àyíká títí di ọjọ́ tó máa wá fi ṣe ìyàsímímọ́ tó bá sì ń bọ̀ wá ṣe ìyàsímímọ́ ó máa jẹ́ kí aṣọ yẹn kò ní fi ọwọ́ ẹ̀ kàn án ó máa bẹ èèyàn kọ́ bá wọn mú sínú àpò kan tó máa gbé dání wá tó máa gbé sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n dẹ̀ máa fi ìmọ́lẹ̀ kan kọ̀ọ̀kan àtọ́ṣẹ́ tí wọ́n máa fi ṣe ìyàsí mímọ́ fún tí wọ́n á sì tọ ìmọ́lẹ̀ sí ẹnu ọ̀nà àbáwọlé ìjọ tó bá lọ wẹ̀ aṣọ tó wọ̀ wá ó máa dá yẹn padà sínú àpò aṣọ sùtánẹ̀ ló máa gbé wọ̀ ó ti padà sí ah òun ni ẹ ti gbọ́ yẹn ìwọ tí o bá jẹ́ obìnrin nínú ìjọ Celestial òun ni àwọn dájú wa ti yànnàná ẹ̀ fún wa yẹn gbogbo nǹkan ni ó ní ètò gbogbo nǹkan dẹ̀ ni ó ní bí a ṣe ń ṣe fún àǹfààní àwọn tí wọ́n bá tún sì ní nǹkan kan àbí méjì láti béèrè nípa ìjọ Celestial Church of Christ àǹfààní wà láti béèrè àwa náà máa mọ bí ó ṣe máa dé ọ̀dọ̀ àwọn dájú wa tí wọ́n á dẹ̀ yànnàná ẹ̀ fún wa fún àlàyé yékéyéké gbogbo nǹkan tí wọ́n dẹ̀ sọ mo nígbàgbọ́ wípé ó ti yé wa ẹ jẹ́ ká fi ojú mi tó lé ẹ̀ nǹkan tí mi gbọ́ ẹ má jẹ́ ká máa sọ ẹ ó ti yé wa wípé nísìnyí pé bàbá gba ìmísí mi wípé à aṣọ mímọ́ yìí o òun ni kí ìjọ mi máa lò ó tó bá dẹ̀ ti wọ aṣọ mímọ́ yìí o bàtà ẹ gbọ́dọ̀ wọ̀ sí torí ó ní àwọn nǹkan tí a ti fi àwọn bàtà yẹn tẹ̀ a ti lè fi tẹ nǹkan ẹ̀ pin mo mọ̀ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó ti yé wa gẹ́gẹ́ bí àwọn dáàdi wa ṣe ṣàlàyé ẹ̀ fún wa. jehovah mímọ́ jésù kristi mímọ́ michael mímọ́ mímọ́ ọlọ́run tó pọ̀ nínú ipá àti agbára ìrẹ ni alágbára ìrẹ sì ní ọ̀rọ̀ bó o bá jáde kò sẹ́ni tó lè yí padà mo gba ẹnu rẹ sọ̀rọ̀ sórílẹ̀-èdè nàìjíríà bàbá mi ti ń bẹ ní ọ̀run ẹ wá dáríjì wá ẹ ya orílẹ̀-èdè náà sí mímọ́ ẹ sí orílẹ̀-èdè náà ẹ ògo orílẹ̀-èdè náà padà kí ohun gbogbo kó dẹ̀rọ̀ ẹ gbogbo àwọn ènìyàn tẹ́ ẹ fi sí ipò àti ààyè gẹ́gẹ́ bí alákòóso ara wọn ẹ wọn fi ra orílẹ̀-èdè yìí padà sí mo sì fi gbogbo àwọn ọ̀dọ́ lé yín lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ ló lè gbogbo orúkọ rẹ ló sì ń ǹjẹ́ nítorí pé ẹ̀jẹ̀ rẹ àtorúkọ rẹ ní ìgbẹ́kẹ̀lé mi mo fi ẹ̀jẹ̀ rẹ mo fi wẹ gbogbo ọ̀dọ́ padà sí ìlànà ìwọ ọlọ́run ọ̀gá ògo bá mi fi ẹ̀jẹ̀ rẹ rà wọ́n padà sí ọ̀dọ̀ rẹ jẹ́ kí orúkọ rẹ tó tóbi jùlọ jẹ́ kó wá ra iye wọn padà sí ọ̀dọ̀ rẹ kí ìṣelógo àti májẹ̀mú rẹ kó bẹ̀rẹ̀ sí ní buyọ nínú ayé orí kankan wa a torí pé ó ṣe bẹ́ẹ̀ fún Ọlọ́run ìgbàlà wa.